fọ́rí mu. Hmm, ọmọ ìlú ìbàdàn hmm. ọbẹ̀ má bínú o kí ni nínú islam ìmọ̀ àfáà pọ̀ jaburata wọn lóríṣiríṣi kan là ń gbọ́ ní àdúgbò níwájú lẹ́yìn kí ni wọ́n ń pè ní ìmọ̀ọ́nì. a dúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí àtúfọ́pẹ́ fún ọlọ́run níta ń pè ní ìmọ̀ọ́nì èdè ní ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì àwọn inú àwọn èdè tó wọnú ara wọn nìyẹn hmm. èdè lárúbáwá ni ìmọ̀ọ́nì ìgbàgbọ́ ní jẹ́bẹ̀ ní èdè Yorùbá gangan mm. ìgbàgbọ́ mm. Ah, lédè òyìnbó máa ń pè ní faith mm. so nítorí di eléyìí bá pé tí ń jẹ́ ìgbàgbọ́ náà ní nǹkan tó wà ní inú inú ọkàn èèyàn tẹ́nìkan kan ò lè rí so àìlérí yẹn náà lójó ń jẹ́ ìgbàgbọ́ ẹnìkan kò rí Ọlọ́run rí bọ́ a gbàgbọ́ pé Ọlọ́run wà gbogbo ẹ̀sìn gbàgbọ́ wípé ọlọ́run wà ẹ̀sìn mùsùlùmí gbà pé ọlọ́run kan wà lọ́dà ẹ̀sìn kìrìtẹ́nì gbàgbọ́ pé ọlọ́run kan lọ́wọ́ ẹ̀sìn abínibí ọ̀dà gbàgbọ́ pé ọlọ́run kan wà táwọn pè ní olódùmarè tí wọ́n ṣe ń pè ní odù tó dá ohun mèremère olódùmarè so ìgbàgbọ́ yẹn rákẹ̀rẹ̀ inú ọkàn ló ń gbé kò kí ń ṣe ní ọkàn ìgbàgbọ́ ò lára pé torú aṣọ téèyàn wọ̀ ìgbàgbọ́ ẹ torí pé o ti wọ robe ìyá mi pé identity lásán ni hmm. pé àwọn sẹ̀lẹ̀ ẹlẹ́ni yìí ńgbà tá a bá ti pé kò wọ bàtà ẹnubú lélẹ̀ àjùmọ̀ pé torí pé àfa lélẹ̀ torí pé o ti wọ agbádá ọdẹ ti wé láwà ni gbogbo yẹn identity ni ṣùgbọ́n ìgbàgbọ́ ọ̀rọ̀ inú ọkàn ló wà. Ah so tó ṣe ẹ rí i pé tí ó dẹ́rù mọ́ bẹ́ẹ̀ ni wípé gbogbo àwọn nǹkan tá a sọ ìlànà èèyàn ti ń ṣe tó fi ń ṣe ìbàjẹ́ tó fẹ́ pé kọ́lọ́pọ̀ wọn bá dáyàn dúró tó bá ti wé láwà níbi àfa àwọn ni àwọn onígbà ní ìwà tó bá padà dẹ̀ dá wọn dúró ó ṣe kọ́ pé wọ́n bá ìbọn wọ́n bá nǹkan jẹ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ojú ò ṣe fi mọ̀wọ́ ẹ̀dá so inú èèyàn ni ìgbàgbọ́ ló máa ń wà. ẹ bàbá wa níbẹ̀ ṣe sọ yẹn pé ìgbàgbọ́ ṣe ìdarí súrà kan tó bá ìgbàgbọ́ nínú Kùránì àkọ́pọ̀ rẹpẹtẹ nínú àlùkùránì ọlọ́run sọ fún wa inú sóra tí gbogbo àwọn èèyàn máa táwọn ọmọ tẹ̀ máa ń ké tí wọ́n máa ń wọ́n bá fẹ́ ṣe wòlímọ̀ náà pé ní ẹ̀ wọ́n á ní alif lami hmm. zalikal kitabu láàrẹ́bà fi ìdálmù tẹ̀kì alladhina yu'minuna bilikaybi wa yuqimuna salata wa mimma razaqnahum yunfikun. Hmm. ibi tọ́rọ̀ ń ta ìgbàgbọ́ ibi tọ́rọ̀ ti sọ fún wa gbàgbọ́ alladhina yu'minuna bilikaybi ẹni tá a pèlè pèlè onígbàgbọ́ ó tó gba nǹkan tí ò rí gbọ́. Hmm gbogbo wa àrànà bìrì àgbàgbọ́ pé ọlọ́run ló rán hmm, gbogbo wa ọ̀sẹ̀ tó dọ̀run rí pé ìwọ̀n sọ wa pé ọ̀run wà á dẹ̀ gbàgbọ́.